أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأسقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهم الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقودة من لساني يفقه قولي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 وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أريد أريدكم يا شام الرسول آية نمري من كتبه ولا تخشوا الناس وخشون ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يقم بما أنزل الله فأولئك هم الكافرون فلا تخشوا الناس kɛkɛ ɛdi sɛ kando mori eye asi mɔkara eye ŋu eye asi metire ɛnini no mori n'ɔkɛn kata yɛ tɛ yɛ yɛ nɛɛnɛ n'ɔkɛn nɛɛnɛ ɛfu ɛyɛ ŋu ɛnɛɛnɛ ɛku tɛm ɛku hã lɛ tɛm akɛrɛ yɛ sɔ gyina wɔn fọ́sùnkú mọ̀ yìí. bí bàtà nìka ìrìn ọmọ tọ̀rọ̀ mọ́nyì kọ̀mọ̀kàrẹ́ ọ̀rọ̀ mọ́nyì kọ̀mọ̀kàrẹ́ tọ̀rọ̀ fún ọkà mi. ọ̀rọ̀ mọ́nyì kọ̀mọ̀kàrẹ́ tọ̀rọ̀ fún bí kàmi nìyí. bí bàtà nìka ọ̀rọ̀ náà mọ̀kàrẹ́ ọmọ. ìnáni ìbàtà ọ̀rẹ́ ayọ̀ mọ́mọ́ amakari yahudi na mbɔbɔ kɔnne lɔri mu kɔrɔ kure ko mu di yɛ so yɛrɛ mu tó mu yi lomori yi n'esi yɛ daasa ifa ika yi iri ya na ɔmori yi aso adɛ kyaka na ɔmori aso mɔkare aso metiri ɛyɛ ɛnam awa akɔ ahanaa kɔdɔ ɔmori ɔna asase mu kɔrɔ. ase ase ne nkyire wa wɔn ne do akadé mi afi yɛ wɔn ne yɛ wɔn wɔn mu abrama no ɛwɔn sɛkɛndɔ no ɔrɔ wɔ do esere ne ne do esi yɛ lɔ ne lani kawa to mo kɔrɔ ne ne asɔrɔ abo akye oyi ina hɔn ma ɔbɔn di na ɔbɔ ɔnɔ ayɔ ɔnɔ na yɛ ta ìsẹ́ni ẹ̀sẹ̀ oríire ìsẹ̀ba abẹ́ hàn abẹ́ hàn náà esisi ìta nìkan ó sọ yọ báàkì wákàtà ùdí ẹ̀yẹ̀nyẹ́ ha ẹ̀nà àkọ̀wé ìpàdé àwọn àfọ̀rẹ́ lọ báà wákàtà ẹ̀kẹ̀wé wẹ̀ ẹ̀nà ẹ̀bẹ̀rẹ̀ ọmọ wa dọ̀ nìkan ni ó sì nà kọ̀m̀pọ̀máì nílé ògbóni yìí nìkan ni. ụlọ adọ dụ mmiri obodo dụ mmaa dụ ya dụ mmaa ewa amaghị ya wọn mmaa jọzi ka wee kure nu iri anọrọ kawa ka wee kaa iri obodo anọrọ kawa ka wee kaa mmaa ka e, ya wọn abaziri obodo ijụbọ kawa ka wọn abaghị suchi kaa agụwa ya ọdọ bụ ezi nne ime wa lọ́tọ̀ọ̀tọ̀ọ̀rẹ́. ọ̀sán olùgbò náà mọ̀rí sí kàkà wà látàṣàrò bí àyà àti samanan kàbíyà àyà náà mọ̀rí asọ́nù náà nínú lèkì ìsọ́sọ́ ìdánu ní ìsàmìnìmì kíkíkí wíwí wíwí àná. ìrẹ̀mọ̀ náà yẹ kàyé ọmọ náà ni màá ẹ̀ bá kà kọ́ ọ̀dùwá yìí pẹ́pẹ́ kiri yá àná mà títí èsù ogún yàrá dɔmɔri dɔba bara ya ne rɛ so dɔba bara so kai ومن لم يقم بما أنزل الله فأولئك هم الكافرون ومن أضع فرض من الشرطية أطلق الجمهوري أما الجملة الجواب أضع فرض أهب فرض الله أضع فرض ما هذه ipa tó lè pa ọmọ ọtí kúrẹ́ rẹ̀ dọ́ni ọ̀dọ́ bẹ̀ fún yìí ọ̀dọ́ bẹ̀ fún yìí ó kú òwò yìí dọ́ọ̀ ti rẹ̀ ọmọ òmùrí tiẹ̀ fẹ́ dọ́ọ̀ fẹ́ mọ̀ kàrẹ́ tóra bà ní rẹ̀ fún mi lèkó náà sì yìí tẹ̀ ẹ̀ fàwùmá ìkà ọmọlùkà fẹ́ràn ọmọ orí kìí ni wọ́n bẹ̀rẹ̀ kìtìrì àbẹ̀rẹ̀ yẹn. ìrìnà ka náà bí kèbèrè káàdìrí ẹ̀rù sọ́nà kẹ̀mí káàdìrí ọmọbìnrin ọmọ ìdí ẹ̀rọ àkàtì rẹ̀ mọ́ ẹni káyè ọdún ẹ̀ tọ̀ kàtìrí ọlọ́mọ ní tiẹ̀tẹ̀ ọ̀kàrí ọlọ́mọ tiẹ̀tẹ̀ chákàndá kàtẹ̀ mọ̀

ọmọ bíi alhakimiya asọ́dá hẹfẹ́ dáhẹ́ sọ́dọ̀ náà mo kọ́ asọ́dá hẹfẹ́ amọ́dá dáhẹ́ sọ́dọ̀ náà mo kọ́ òwúrọ̀ mi àtọ̀tọ̀tọ̀ ọba mi. lọ́sẹ̀ tó mú mi. bẹ́ẹ̀ ilé ka dọ́ kó mórí ìbò mórí ọ̀dẹ̀ ká wá dọ́ ọ̀dọ̀ mórí ìwé yìí ọ̀kàlẹ́ ló tiẹ̀ fẹ́ sákàlẹ́ ló tiẹ̀ fẹ́ mọ́kàtí mi tẹ́ na ìmọ̀ kẹrẹ tó ara amẹ́hẹ̀ mẹ́rẹ́ fún ẹni káwa dó omori wèé kò omori bò kò omori bò omori ọ̀dẹ̀ káwa rẹ́gbà dó nù nù wèé wàdí sẹ́kà dó nù wèé ní wèé ní ní tùọ̀. ọ̀nà tó ọ̀bà ọ̀nà alákùnrin ní ẹni ẹ̀rọ dó omori ọ̀nà dáàtẹ́ ìmọ̀ kẹrẹ tó amẹ́hẹ̀ mẹ́rẹ́ fún. orí yíyọ ọ̀rọ̀ àmì àgùn kànáà kò lè orí ìjẹ kan ọ̀ oyigbo omori ono omori igbo omori yi ọ pizọ na ọrẹ dọ pizọ ime kasọ iso omori ọnà amabọdọ ime bá ẹsọ dọ n'ọdọ kọrọ ọrẹ dọ pizọ ime bọ kọnyara ọnà ime bọ kọta báyìí sọ yẹ nwanne ime bọ kọta ọrẹ asọ yẹ nwanne káyé e, onigbo omori ọ̀nìrí sílẹ̀ kò mú dùn yẹ̀rọ̀ yẹn káyé àmọ́dá dá àmọ́dá dá sí ìlú kọ́nọ́kọ́ ní ìlera sùn ọ̀nà ọkọ̀ sọ́dẹ̀ ní zèé dá sí ìlú kọ́nọ́kọ́ ní ìlera sùn ọ̀rọ̀ àṣẹ wọn tún dùn mọ́ yìí ìsílẹ̀ kò mú dùn yẹ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àrẹ yìí ọ̀rọ̀ àrẹ mẹ́ẹ̀ wọn lọ́sọ̀

بقي وما قيمة دعوة الإيمان أو الإسلام باللسان والعمل هو أقوى تعبيرا من الكلام ينطق ينطق بالكفر أفصح من اللسان أكا سألت أكون أدور sẹ́wọ́n bí wúyì ọ̀rọ̀ sẹ́wọ́n wúyì ọ̀rọ̀ pàtàkì kan náà dọ̀ọ̀ wà ní ìmọ̀ yìí lọ́ọ̀sì àrẹ̀ká mùsùlùmí òní ọmọdé mi ka yìí ụfọdụ nọ na mẹ ọmọ nyú kẹsẹ wúni rẹ ọmọ bá ẹni náà ìwé ka action speak louder louder than voice ụfọdụ nọ na mẹ kọrọ nù wọn ẹsọ wọn ọmọ nyú kẹsẹ wúni ẹ bá mi burú kábọ náà bá mi kọrọ kábọ ẹ ọmọ speak louder than yìí. wa bɔra wa n'a ma dan eri amu se a ka kɛnɛ ɛna wa ka kɔ ɛna wa ka ba yi ye ka ye olu ye eri na se mo tun tó mo yi mu ye olu ye eri ye eri ɛna ina hɔn ni yà mɛ ye eri nkata yà kɔ ɛlu. Ya yẹrẹ wọn yẹ ya etí ekwe wọn yẹ amẹ wọn rí yẹ ẹmí hún akẹ wọn náà yẹ awẹ wọn. lọ́sùn tó mọ̀ ní. Màmá bu ọ̀rọ̀ fún ọmọ kan tó àrẹ fún ọ. Oye prophesy olóńtòwò ní prophesy. Ìsọ̀kà ti sẹ́kọ̀ọ́ bá a ẹ̀ náà mí dɔb kaa te sɛ kɔre baa dɛ gyaa ma ne nyɛ fɔn gyaa ma ne nyɛ rɛ kama ومن لم يحكم أئمتهم بكتاب الله إلا جعل بعثهم بينهم ọ̀rọ̀ tó lè ní ìkàkà ìràgbó tó ràgbó àrẹ̀kùrà tó rẹ̀kùrà ẹni ìkàkà ọ̀dọ́ rẹ̀ jẹ́ nìyí ọ́ ti tẹ́kà ń dó mórí mu kọ́rọ̀ lọ́ọ̀fin mọ̀kàrẹ́ tó rẹwà rẹ̀ fún un domori mmewa kɛnɛɛni eku kyɛmu ɛnɛɛni ɛɛriɛ ŋɔya ati dɔyila ya ɔyila ɛnyi dɔyila ɔta kpari ɔyisi kaka domori mu kɔrɔ tu idɔyila ya ɔbɔ nɔɔni ɔyisi kaka domori mu kɔrɔ ni ba ye ɔnɔbili ɔnyara amanyɔmɛ kɔlɔmɛrɛ sɔyila ti ha teku tẹ́hà ṣekú lú egusè kí sísákà ń bá ka sísákà ní òmùrí kàkẹ́ bí ìtẹ́mi ìgbàgbọ́ nọ́nà alukoro àmì mẹ́ka mẹ́ ọ́n mẹ́ka mi gu ọ́ ọ́n tó òmùrí mẹ́mẹ́ káyín náà nì. òmùrí ọ̀kà yìí inú sọ́tò jẹ́mi wàhálà wíṣọ̀ kọ́ ọ́ àlàkọ́rì kọ́. لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يرد عن ذكر ربه يسلكه عذابا صعدا أمر يكا وأن لو استقام على الطريقة أمر يكا أنا هو يعني جاتر أمر يكا جاتر إيه يعني جاتر أمر أمر يكا جاتر ده هكوني أمر يكا هكوني bẹ́ẹ̀ sọ àsọ́ni ọdún ní ọmọdé kí ẹsẹ̀ bẹ́ẹ̀ sì mọ̀ kárẹ́ yín náà kàkà náà ń bẹ́ẹ̀ sì mí tẹ́ ẹ́ nìyí. lọ́kọ̀ọ́nàhùn máa ń gbọ́dọ̀ tán. ọmọdé kò ní ẹni ṣe ní ìwé yín máa náà àká ọmọdé náà wa dọ̀ ili je ikenyi onubuhe pia ize ubaba omuri ilo enyi ize amaba na enye enyi ọkụ obuhe ta eya no omuri akoto na ni enyi obuhe ta wajanna min alma'i kullu shay'in hajj afisa ebe sa wee we obuhe ta ni enyi ya si ize ya. osuma kì í tó mu yìí liquid gold wọn ní wàá nyina ase petroleum èyí nyà rẹ yìí tà nìyí aba nìyí bẹẹ aba ní bẹẹ aba kẹ kẹ ọ esi náà rẹ ẹnna kì í yóò yọ ọmọ ọbẹ̀rẹ̀ mọ́nà láàyè ìzé eléhu náà esi náà rẹ ẹnìfà ẹbí náà rẹ akófó rẹ rẹ yẹ lè bá yàgò ha yàgò mẹrẹ yàgò mọkọrọ fọfì ntòmùrì yìí ọmọdé kẹ yàrá ni jẹ wà á lọ ìsàkámù àlọ tàrí kà yàrá ni jẹ ọmọmùrì mi kẹ ya jẹ yọ bí bí sọdọ ni mọkọrọ làásùkọ iná hù máa án gbọdọ kọ ọmọdé kẹ wọn yẹn ni kí zèlè tàrí kẹnẹkẹnẹ. dóòrò lọ́nà yẹn gbà yẹn tẹ́ ẹ̀ òní ẹni nìyẹn afẹ́fẹ́rẹ́ àmọ́tò mo ní lórí ìsì yẹn kẹ́yìn yà á wọlé jẹ́ tẹ̀ lórí ní nìzọ́ náà ẹ̀ èyí sàmárọ̀ rẹ̀ dè sí ni wọ́n bọ́ kàkà yìí lè nà sí nà hàn sí inú ọ̀nà ọmọ rẹ̀ ọmọ rẹ̀ sísè máa yẹ ilẹ̀ jẹ́ ọmọ ẹ̀sẹ̀ lórí kílẹ̀ yẹ sáà ìdáná ń kẹ́ yẹ sáà lọ́nà sísè máa yẹ yaba akɔnɔ awɔ ɛni dɛ b'a se mo ka mo kɔnɔ ɔmɔdi yi na wa mo ɔmɔdi baara so ni ka ye wa ma yi yori an zikiri rɔbihi yasulokin azaba nsa ama wa ma jɛ yan n'a sɛbɛn ni dɔnni kiri yɛ tɛ ɔni ni da se mo ka mo kɔnɔ dɔw ma si zɛ ma mo kɔ mo ka mo kɔnɔ dɛ ɔtɔ fɔ a ma a ma mo ka mo nɔ na sulokin azaba nsa No dɔnni ɔmɔdi so yari o yɔ ka fɛn o yɛ ma sɔn wahala gɛn o. lọ́kì tó mú yìí ó mú yọ káyé inú sọ́kù ààrẹ ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ولو أن أهل القرى آمنوا واتقوا أمري

amadi anabɔ nɔn ɔno mo tɔ ne bi so ayi ni o ba ba de kan de ɛkura ne nam tɔn sɔ ne bi lutu ɛkura ne nam ɔmo yi mi ni gu ɛfɛ idi ne kura ne n'omo yi akaka yi wala wo ana ala kɔrɔ ayi ni ne ka ye ana kura ne nam ɛkura ni nye ne ɛkura banyabanya ne. لفتحنا عليهم بركات من السماء والأرض ono mori bana ni zan barka yawa hore ga eba atemo no hore ba ce hore sama on ri hune ce don yana kize ya ta yawa fatin tumuri don yana kize ya ta yawa abuwa don yana yi okoka don kare baba kama na iwu ejono na baba kama na iwu ejono na ma na anda ma na te an ye ire kurani ele kakaye ekuru ko buri ye ni e ama heke onwe mama isowa en kata ni tie tetua ibo ibe ire kurani kazi kazi ye e ame he dama dama. àmìhànú ẹ̀wọ́ rà wọ́n ti tó mọ̀ nínú bẹ́ẹ̀ àmìhàn àbísà fẹ́ ìwé lóòmù nígbà nínú sani ìwá lọ́sọ̀ ní ẹ̀rọ áfíríkà fún ọkọ̀rọ̀ ẹ̀rọ náà ẹ̀rọ ní tó kéwé ọkọ̀rọ̀ ọmọ ọdẹ kùnú yẹtọ́ ẹ̀ma sọ́mọ náà nyina wà ẹ̀rọ fún kẹ́mẹ́ hmm? ọ̀pọ̀ tó tó mọ̀ nínú nyina wà ẹ̀rọ fún ọ̀sọ̀ ẹ̀kẹ́ gbúwé yìí ɛnna ɛhyɛn ne yɛ n'ani de yɛrɛ tɛtɛrɛ amɛrika tɔrɔ abɔn kuri kafiri tɔɔbɛ china bɔ nɔɔn kuri kafiri tɔɔbɛ ɛyɛ ami hinizi wei yɛkɛ yɛ mama wɔyɔ bɔ kɔnɔ kiri ɔno kan ɔrɛ kɔrɛ bɔ no sebe ano. asọ́fẹ́ kò bí náà sáàrì káyé iná ní pàfí rẹ̀ èkúrò kú òmùdó ẹ̀mú ká ẹ̀yìn náà kẹta ẹ̀yìn náà sì yé ẹ̀yìn náà wọn eyi na àbí ọdún ẹni náà sẹ̀dẹ̀rẹ̀ ọmọrí ọmọrí mẹ̀kẹ̀ sẹ̀dẹ̀rẹ̀ ibi ìlú ẹ̀mí lọ náà yà sẹ́ sáàbà ẹ̀yà de amebo mori mẹkẹjọ abẹ na yàtọ typical example bẹ tẹbi náà ike owo n'olu aka aka yi tẹbi náà di ndi kò mu ewu sẹbi ma n'aba awọ ya sẹbi mu akoye sẹbi mu ọdi gara hẹsẹ sẹbi mu si gara hẹsẹ sọtò ntòmù ni ọnyẹ wọn n'ọmọ ɛnna gye emu ne mu ne kɛseɛ yɛ ɛna ɔyɛ ɔbɔ no ɛna ɔbɔ ɔba yɛde ako kaka yɛ ekuru kɔ mu ne ɔbɛ zɛza yɛ ako gye emu ne mu ne kɛseɛ yɛ yɛ aka yɛ ɔbɔ no ɔka ɔmori ɛna ɔka titɔ no mɛ tɔnti fɔ ɔma no ɔka tɔ no kɛ ama ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين عمري أقنوا زمايري بشيء من الخوف أمر أشان وهيدان زمايري دوشان دوموني دون نواحد تاي هذا كيا تبنون كنا بابا داريا ọmọ ọbẹ iná ìwúrẹ náà bà wee hụrụ ehúrẹ yìí ẹ̀rọ ìwúrẹ ọmọ ọbẹ ìlókòjọ náà nà ọ̀pẹ bàbá lámúrọ̀ bà lóde ìrètí láyọ̀ ọ̀pẹ va ẹ̀ àkókò pọ̀nyá kẹ̀mẹ̀ ìjẹ̀nyẹ ọ̀pẹ va va sọ ní rọ́ọ̀bù lọ́mọ ojú lókojọ lọ wọ́n pẹ̀tẹ́ dùn àlókojọ lọ ọ̀rọ̀ ahọ́n rẹ̀ wọ́n mọ̀ wọ́n hàpì ní ìhẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ ahọ́n rẹ̀ àti bẹ̀rẹ̀ níbi kú wọ́n á kú káwọn àná òfó ká wọ́n àmà kẹ́nẹ̀ àdínkùnà nẹ̀ wọ́n àkọ́sí àhọ́ náà ní ẹ̀kẹ́ ní mínítì ẹ̀hẹ́ rọ́ àná àwọn afẹ́ wọn ten mẹ́tẹ́ mínítì ó náà wà sí yàkàyà tẹlẹ pọtù tó wọlé mu inú kẹtọ wọlé ọbẹ nìkan yìí ó ní bí sẹwọ yìí yẹ tẹ kọ́nà àti dọ́nà àti zama yìí wọ́n jó àtọ́wọ́ yà lọ́n jó yẹ tẹ jùlọ ìṣẹ̀ zama yìí wọn á sùn nínú àmúwálé wọn á ń fòṣù wà sàmọ́rọ́ àtọ́ ìjọ zọ inú gbọ́ ní yà á yín àtọ́ ìjọ zọ inú ọ̀kyẹ́ wáyé inú wáyé ya jozo jozi ke ye suyan abi ya jozo kozi joze ke ngo oze umuri kona sisa bokon don sisa maire wa tamara asari jozo insina wa bashir sabiri umuri ke akilu bayo ile yannana abana yannana abon shuru wa malire e wona yo ko kamere beri kare abon ama ma kire no miska man rosan kàmá sọ̀rọ̀ dẹ̀ yàrá bí ìgbẹ́ sọ̀rọ̀ ńlọ ìrẹ̀ ọ̀húnbọ̀ ló ṣe bẹ̀ ìrẹ̀ ọ̀húnbọ̀ ló ṣe bẹ̀ káyé ànyẹ kò ní àti kẹ́bíyé kẹ́bí ti kẹ́ mẹ́ ọ̀yẹ́wẹ́ wọn bẹ́ẹ̀ àmẹ́ wọn rẹ̀ bẹ́ẹ̀ àmẹ́ hẹ́ wọn rọ̀ lọ́sùn tó lò ìrẹ̀ ìrẹ̀ ọmọ ẹ̀ka àwọn ọ̀rọ̀ mẹ́rin yẹ́nì wúrẹ́ kùrẹ́ ní láàká kẹ́bí tó òtù ẹ̀ wọn bí ní tùkẹ́ yìí ɛne izei mɔtɔra ɛne ɔkatae zɛtoran ɛne sayansi zɛtoran ɛne modern technology zɛtoran na ɛne modern medicine zɛtoran na ne ɛne industry industries ɛne yɛyi yɛyi modern industries ɛne wɔn ama ntora na ɔyɛ ɔdidi yɛyi yɛyi ɔbɛyɛ awɔ wa wáyé wa dùn hánà ẹ̀ka dùn hẹ́rọ̀ ṣẹ́ àlẹ́ àbọ̀rọ̀ mi wákà wá wákà ọ̀fẹ́ gbọ́ dùn sí china láka wákà ọ̀fẹ́ gbọ́ dùn sí germany dùn sọ láka àlẹ́ àbọ̀rọ̀ mi pàṣẹ òtò mi. yẹ àká òkà yìí ẹsẹ nẹnẹ náà níbi sidiraj sáà yìí sidiraj ó wọlé ìdòbó dòdòbó gọdọ yọ ọ̀la. أمر يكي ولقد أرسلنا إلى أمم من قبل سورة سورة الأعراف سورة الأنعام سورة الأنعام 42 نعم 44 ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء ما تضرعوا ولكن قد قلوبهم وزين لهم الشيطان ما كانوا يفعلون فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى مبلسون ولقد أرسلنا إلى أمم من قبلك أمري أكايون تمري يا بدرا أكونكم إنوكم يكوليني لني يبغوليني لني دوب جيون تمري فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون دون أمري nɔɔni kan wɔ lɔɔ ɛkurɛ nɛ ɛkurɛ nɛ ɛrɛgbɛ nɛ ɔnɔ kan wɔ lɔɔ bilba saa biri ɛnka toosi yee wɔdɔrɔ ɔni ɛnka ta ɛnwɔzi ìjẹ́mu kàwọn la aláwọ̀ yàtọ̀ àdàrọ̀bà ọ̀ ó fi fábọ̀ ìzìbáyé náà mọ̀rí yìí bàtà ọba nyɛ ŋun bɛ dɔ jɛ yɛrɛ fún àbí fún ma ɛn kɛtì rɛ nyɛ mɛ ɛbi ebo si ye onomori sisan ma wari aban mo n'omori yi mɛ la ala ŋun yɛ papa ra ooo ubi sabɔ eze ɛwuya ba dɔ ɛwuya ko n'omori yi rɛ ne ze ba di o n'omori yi. sɔtɛn tó bi. baba wula. na tadarra'u omori ka ahịa iji nkata na omori ni kotu e jono jori aye jo wo ya tadarra'u aye zilarion na omori de ro e kono omori de ni ni biwa ma ya kono omori e by you awu hayan awu well informed in awu current in ke kore ne anu mana salu o ya o mori a te tare zo wa ni be ni ije ni akwa akisono ori adopti do ko di

láti tó rí mi. ẹ̀rọ yìí wọ́n náà hì sí dọ́tọ̀ náà gọ̀tì dọ́tọ̀ náà gọ̀tì lóòlù tí a lò tí mọ̀ náà lóòlù tí mọ̀ náà gọ̀tì iná tí bọ́ ọmọ yà kéka bọ́ níbi bá ọmọ fẹ́ tẹ̀sẹ̀ ẹ̀wọ̀n náà yóò kó ká tọ́jú tó mọ̀ ní. kẹ́bí àyínlọ́dọ̀ bẹ́ẹ̀ mẹ́ ntọ́ mọ̀ ní ìkà yà kà ntọ́ mọ̀ ní ìkà. Ahị, ní màmá àzámáwá rẹ̀ ìjẹ̀yìn ahé ìjẹ̀yìn ìrá ìjẹ̀yìn etóhun nẹ́nẹ̀ ọ̀bìyàrá àkáàmì ìmẹ́mí ìbìrẹ́mẹ́rẹ́ ẹ̀tọ́ amẹ́ríkà kìjẹ̀yìn dáhùn ọkọ̀ ìròyìn èyí etóhun nẹ́nẹ̀ ọgbọ̀ tv mẹ́bẹ́ ẹkọ̀ gbọ́nà ọ ìdọ̀ ọgwụ mmetụta poro na ọta na okere gana poro plus nto mu yi n'eyi n'eyi enanya n'etọ ọmọ mo yi ọmọ ẹsẹ báyẹ ní tí ọdẹ ká ẹjẹ ní ewúrẹ ká ẹsẹ ara àná ẹnẹ bá wọlé ọdẹ mọ nọ ọlọlọ then central economy hita there on and almost two that's a warm million deal over as I turn to cover with brother to the kitchen over as I will warmer láti ọ̀tọ́ mú rí ẹwọ mú rí ààrẹ ní nàìjíríà náà iye kààrẹ ẹwọ mú rí kú ọ̀rọ̀ orílẹ̀-èdè irisa ntọ ọlụwa ma ya kẹlẹ akọni sẹntọ ọlụwa ẹgbẹ oyesu sẹntọ ọlụwa ma ọtọlọpọ ọtọ mori amaghị amaghị ma abẹsẹ nínú akutu a nínú omori asi samawa rẹ omori asi ibelu akara ka e kaba ọfẹrẹ ma na alahu yẹ kaba ra ọhún ọbọ náà ọbẹ sábà ọbẹ kaba ọfẹrẹ ma ama omori kaye walakin kɔfɛ kolobo ama ayɛ nana katin kokoroko wasa yɛn lahomu shaitɔnu makanu yamalu wasa yɛn lahomu shaitɔnu makanu yamalu aseetani dɔ maa bi wɔn ɔkɔlɔ ne ha ɛkɔlɔ no yɛ akɔ aseetani dɔ o bi wɔn ɔkɔlɔ bɛ ne ne. فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أجواب كل شيء حتى إذا بلغوا إذا أوتوا أخذناهم غفلة فإذا هم مخلصون أمري يكوي بطاق omori kazɛmɛ ijeni ni hiaye isa ti mu wa wa iri omori a se kare wa da ti mu wa di wa di hiaye amɛ. Fasahana alayhim. Bí wọn ayẹ ka ye, ini last ọ̀rẹ́ final tẹ̀jẹ̀ ní ẹ̀yà bóró Last tẹ̀jẹ̀ ní final sale ẹ̀ ní ìdílé mi. Fasahana alayhim abiwa abiwa abakulli ṣe. Omori ka doni noza abisa ɔtɔde wa ìdí ni ìfia yi ìsọ ìní omuri amase yi wa yi wa amase kara yi wa omuri ɔra azamara de eyi ayé na wọn akasa mu asisa ndɔn ma ɔbɛ yi wa ɔkɔrɔ bɛ nìyí omuri ka yi ìdí mi nna ìsɔ de ìfia yi ìsɔ si mu wa yi a ìní omuri amase mu wa yi wa de ìfia yi ami fatahana ala yi abu wa ba kuli hyɛ doni omuri doni noza abisa ɔtɔde yi wa ìdí yi technology science medicine industry rí ní abáni lọ́yà àdùwọ́bà kúlì ṣe lọ́nà ọmọdé ló zá àbíkọ́ mi sáyẹ̀ àbíkọ́ mi sáyẹ̀ tó nà ẹ̀ sọ́yọ̀. حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون حتى إذا فرحوا بما أوتوا Foreign is because it is using my one there, they are on top of their game. Tell us in the net. Can I behave? Can I behave? After إذا فرحوا bima utu pori ni tukai ije ni sini ma jera jere ama sewa ni zaman na hetewa oh omori na baba ya akadnahum bagta don omori don hure hiwa ila titi akadnahum don omori tamu baba wan bagta ila sigiri don ibuete ila sigiri فإذا هم مبلسون. ده اللي ده bẹ́ẹ̀ yóò dé bẹ́ẹ̀ kú yóò dé dé àná bẹ́ẹ̀ nyọ́rọ̀ sani nọ. mùtàkà sírún yá ìṣó dídá ìtàn bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ kẹ́ ẹ̀ kú yóò dé kẹ́nẹ̀ ha lọ́ọ̀tì jẹ́nà yìí nàrọ̀ ìwọ náà yóò bu ká ìka yẹ ká ẹ̀kọ́ náà ká wọ́ sí jẹ́nà ní iná nínú àjẹ́ ni. ìdá ìdá òmùdó ọ̀nà àti sọ̀tọ̀ lẹ́tọ̀ yọ. dọ́mọ̀rí dáàbí zamara yìí ọ̀rọ̀ kó sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ rẹ̀ ahido wuli yi bɛ yɛrɛ a bɛ sisan ne kɛnɛ ko jɛ ne kɛnɛ tekinoloji nɛnɛ n'a yi sɔ dɔ ma ne gɛrɛ yɛrɛ wa aw fɔ k'a yɛrɛ nɛnɛ ɛmɛ wa kue kin jɛnye ese soju poro ani italy italia omuli o b'o fura sisan ma wa do dɔw yɛrɛ dɔrɔn b'a kala ye wa ka b'a fɔ ko ne ma mɛ ani e yi yɛ bɔ yɛ bɔ nɔ dɔw mori dɔw ɲuman b'a nɔ sisan sɔrɔ ɲɔ sɔrɔ yɔrɔ esi tɛ dɔrɔn a ja. جزيء بقولي و استدراج منون انت صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته انت مري okomori o dobo kɔtɔ yonifuna ne tuli ka ye ijo mori ɔba aza ɔya spam ɔya nyɔrɔtɔ àwọn tó ń tó mori gbọdọ sọ péjú okó mori ọ̀nà mori aza máa re

ìjìjẹ́ èso mo níbi omi dọ̀ máa yẹ kẹ́. Lọ́pọ̀ ìtòkù rẹ̀. Iṣẹ́ yìí náà ni. Ẹnẹ́wúrí yìí wá ní twenty eleven kó September eleven nine eleven. Ọ̀nà mi yóò ọ̀nà tó wá jìjì. lomori àjíṣe lọ́wọ́ kàrẹ́ ìwákà ma fẹ́rẹ̀ máa nìyẹn báwọn di olómori àjíṣe ní ilé ní kàrẹ́ ìwákà bá fẹ́rẹ̀ ìgbó ọ̀nyára mi yìí ọmọ náà yìí ètò mọ́mọ́ ni mẹ́tẹ́tẹ́ ètò mọ́mọ́ ni na náà wà náà na wọ́n ní islam ti fi ẹ̀fẹ́ hirito ìtìjọba on islam ti ẹ̀fẹ́ yẹ. láti ohun tó mú yìí lóògùn ṣe ká á mọ́ wọn yìí òṣèré ẹ̀wọ̀ yóò yìí ní mi káwọ́ ká ẹ̀ ẹ̀ lọ́tí tó mú ìlú bẹ́tọ̀ àwọn tó mú rí rẹ̀ bàtọ́ wà wọ́n mẹ́ ní ìwú náà ọwọ́ rẹ̀ ọmọ yóò ìlú kéré náà bàtọ́ ọwọ́ rẹ̀ ìjọ tó mú sọ̀lọ̀ sọ́lọ̀ ìjà kàrẹ̀ ìjà ahẹ́ọ̀bà ìlọ́ṣàbà nínú ọ̀ṣàbà nínú community ẹni tí sẹ́mọ̀ gọ́ọ̀mẹ̀ntì ọ̀yá ọ̀yá bọ̀ community ọ̀yọ̀bà níní socialism ọ̀sán rẹ̀bọ̀ lọ ọ̀yọ̀bà níní capitalism ọ̀yọ̀bà níní democracy mọ́sẹ̀ ń tó lórí mi. sọ́yọ̀bà níná ọ̀yọ̀bà níní ẹbẹ̀ẹ̀bẹ̀ ọmọ orí anáàkùrọ̀ ánìkáyà mẹ́ẹ̀ ebe ebe nọ ebe eastern ebe western na sharqiya wala gharbiya enyo ma ni omuri oto ebe ya de ojú omuri ọtọ fún bàtà dùwà ọsọ tó omuri ọlọwà ká ini zai zama kọrọ ne a máa mú kọrọ ini adawlatul islamiyya a máa mú kọrọ ini jọbi islam a máa kọrọ ìjọbi islam ohun tó omuri ọkà من كان أخوه يأمل تحت يده فليطعمه مما يطعم وليلبسه مما يلبس أنتم يوكا هذا طول أنا أنا أنا رباني أنا يعني قوم لنا وانا وانا أيا كتان دا مقارن ستا إنسان رأي أوغا ìsọ́nà àrí àwọ̀ jẹ́wò nígbà wà rí iná wọ́n lè lè so ní mayamba sí òtíre ìdírí mi ẹ̀yẹ mẹ́rin ètíre ẹ̀wọ̀ká ọ̀nàbára iná àjẹmù wà ó wọ́n pè rẹ̀ wọn dúró ẹ̀yọ́ nyara iná wọn ọ̀ de wòle ma dze nya nɔ ɖo fa xɔtɔ wɔ na ma dze nya nɔ de wòle tsi na ma dze ekuku leta wòye anakutu anbɔ wa na ma anya na ma ɛbɛ edu wɔ kɔnɔ lɔtɔ wala tukallifuhum min al'amal ma la yutiqun asusu kɔrɛ ne nɛɛ b'a bɔ mɛ asusu yɛ wa ama kɔnɔ dɔ b'a bɔ dɔ dɔ wa le hinɛ bɔ asusu yɛ wa kɛɛ bɛ mɛ kɔrɛ ne nɛɛ bɔ mɛ wa yɛ kɔrɔ bɛ kɔrɔ maa jɛn o kɔrɔ bɛ maa jɛn bàtɔn mi do awo tó mo ní yɛ kɔntɔn mo ní o wɔ ne pɔpɔpa ɛna so yɛ tɛn ìfɔmɔ ayi o ba kan over time ohun tó mú lóṣù rẹ̀ tẹ̀ ló ń tó mú yìí lọ́wọ́ àkànníkà yìí asosokɔrɔ yi wɔ ne nɛɛba azɔn mɛ wa abasokɔrɔ yi wɔ ne nɛɛba mɛ fa ayinuhum fa idakalatomohum fa ayinuhum wa abasokɔrɔ yi wɔ amabuza wɔ abɔ go wɔ abɔ ne ne bɛɛ bɛ mu kɔrɔ o ba kaa yi go wɔ abɔ ṣe wà tí àgbẹ̀ kàṣọ gbọ́dọ̀ náà ọ̀rọ̀ kọ́ ọ̀ma náà ọ̀rọ̀ kọ́ mú kọ́ ọ̀ma ẹ̀fà ìmú lo. lọ́sùn tó mọ̀ nínú. wọ́n tó mọ̀ rí ọmọ wọn ní pọ́pù pẹ́náṣọ́ bá fà yìí yẹtẹ́. wẹ́rẹ́ pàtó wàwẹ́ bẹ́ẹ̀ bá náà ní islam yìí. wọ́n tó mọ̀ rí ọkà yìí. mọ̀nkẹ́nà lọ́nà àmì ilẹ̀ ìníjọba islam ilé àdọ́lọ́tì islamiyah man kana lana amila ọba náà amukọrọ yìí náà amukọrọ yìí o tó múri àkàrẹ yà ni wọn náà ìtọ́lá hù maskanu dó o nyere yìí anáwòrán kọ́ran fàlìyà tàkìdìlá hù maskanu fàlìyà tàkìdìlá hù maskanu onísìrì yẹn náà wọ̀nyí nan kì í jọ èyí èyí èsì tam yà yà mi tójú yà mi tójú rẹ yọnà yà jẹ yọ bí èsì kiri yọnà. ayọ̀ hàn mi nà wọ́n sùn inú wọn tó mú rèé lẹ́nu ọmọ wọn nípa àfẹnú tó yẹ tẹ́lọ. àwọn bàbá wọn àtọ́nà wọ́n rèé lẹ́nu. fúrádì tó mú rèé. ọ̀dọ̀ tó o máa mú kọ́ ìjọba islam dọ́wọ́ ní rèé yíyá fàlíyà tákìláwò màkànà oníṣẹ́ rèé bí ìjọba islam dọ́wọ́ ní tójú ìrìnnà ọ̀yọ́ dọ́wọ́ ní ìtàn ẹ̀yọ́ dọ́wọ́ sí ìtàn ẹ̀yọ́ lọ́sì ntọ́mìrì yìí ráwọ̀ ọ̀sẹ̀ ntọ́mìrì rẹ̀ kàn ní mankana lana amilan wàlẹ́sàláhù wàlẹ́sàláhù dáàbà ọ̀nà ebiri ìmùkọ̀rọ̀ náà ọ̀nyẹ̀ so pa náà wọ̀ kọ́ ọ̀tọ́ rà èso pa àtọ́ rà ìjọ náà èdè nyi moto èdè nyi pipi èdè nyi plane èdè nyi tre akọ ẹgbẹ́ta kọ́ àní ìdí adọ ọkọ. من كان لنا آمنا وليس له دابة أظن هدري مقرر دا مقرر إيه دو أني سوفا أما ورفا طوران فليتخذ له دابة أني سوفا نرى كي إسلام كي إجابي إسلام يسوتان أني سوفا نرى أما ورفا طوران كي إجابي إسلام يسوتان transport allowance transport allowance أنا كنان the transport allowance أنا دابا دابا كيني كيني hini salary ɛdá hɔ ìpàtọ́ no dẹ̀ wá rúṣu yẹ ọ̀ kẹ̀kẹ́ transport papa transport allowance ah you are a salary ah ɛn tonti ke yi yɔ system ɔnɔ ɛ ɛ yɛ ɔhún ɔnú yóò tó mo yi ɛ sisi lɛ ɛ ɛ kɛ náà mɛ ɛ náà lɛ báyìí wà mɛ n fɛ tó mo yi lɛ ká. ntú múlẹ̀ wọn kọ́ ọ̀sẹ̀ níṣẹ́ rẹ̀ tẹ́ transport lára fún un. lọ́sùn ntú múlẹ̀ yìí tuntun múlẹ̀ àkàìbọ̀ nìkan yẹ wàá mú kọ́rọ̀ ìjọba islam ló wà wúwú ní ìyá onírúurú àyà mú kọ́rọ̀ ẹ̀kẹ́ yọ transport ọ̀nà ọba wúwú àmú kọ́rọ̀ inú bẹ̀tì máa di mùsùlùmí inú kúkú múlẹ̀ wọ̀ kàṣà ọ̀rọ̀ ju ara àtẹ̀rẹ̀ mọ́ láti ọjọ́ orí mi anabai muhammad sallallahu alaihi wa sallam dọ́kà yìí bá wọ́n sọ nínú anabai yìí ayíbi ọ̀rẹ́ yìí mọ̀nkán náà lánàá àmìlà ọ̀dọ́ ní ẹ̀fẹ́rẹ́ yìí mú kọ́rọ̀ wọ́n ní ìsọláhùn zọ́ọ̀jà dọ́ọ̀ nyọ́ni ọ̀mù nyọ́ni fọlẹ́sẹ̀gẹ̀ lọ́wọ́ zọ́ọ̀jà oníṣọ́ náà náà wọ̀rọ̀ kọ́nyé bí islam ẹ̀ anyị mara iji alawans neke ọmọdé ya ká ní ọmọdé yẹn sọ fún ọmọdé akéré sí ìlà ga anyọ nẹ mara ya ọsùn wò orí yà wọn wọn ayé sọ dẹ omi bá fi hẹrọ òkè yìí yọ a ìtura tí o tó mo nínú ọkọ̀ náà rí tax relief ọ̀yẹ́ ti hẹ́rẹ̀ listen to me kan man kan lana amila wa laysa lahu zawja ozuna ye bere yi mu koro do onyo ne osuko nyo na onyo na abunyo fa yattakhid lahu zawja usana mani ìjọba islam àṣàfà àní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sùn tí mẹ́fà màbá àkàkà àìwé rẹ̀ àìkánná kò lórí àbá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọkùnrin màmá nìmẹ́ ọ̀rọ̀ ọmọkùnrin màmá nìmẹ́ udiyé àfà ìyọnu mu bọ́ọ̀ ọ̀sùn tó ní gbòó ìjẹ́ ìkìjì islam ká ọ̀kà sùsẹ̀rẹ̀ ká wẹ́ẹ́ bẹ̀rẹ̀ ìtọ́ náà yẹn yẹn tọ́ntì kọ́ńtò wọlé àyọ̀sọ̀rọ̀ sọ́nà sí o.

ana wa anare ni nira hɔ anira hɔ yɛ fɛ ɛsɛ no hɔ abɛ lɔtɔ tó mu rinyi mikanka yi anyi sɛ ayi mari dza lawa ɛnyi ɛnyi omuli ɔfɛ ɛwɔ ntɔ mu rinyi abiri ɔmo ma nkabi ndu ya ètò ọmọ màá èsì dọ̀wọ́ nù ọmọ màá kà á tí ní abá kà hẹ́tà ẹ̀dẹ̀ ẹ̀rí sì yàn ọ́. èsì dọ̀wọ́ náà yàtá yìí ẹ̀ẹ́dì east ọ̀dì ẹ̀ẹ́dì west fáwọn ní east ní ìbílẹ̀ ọ̀dì west kẹ̀. ìlọ ìrẹ kojú náà ìlọ ìrẹ wẹtẹ. ẹ̀ẹ́dì socialism ọ̀dì ẹ̀ẹ́dì communism ọ̀dì ẹ̀ẹ́dì capitalism ọ̀dì ẹ̀ẹ́dì democracy ọ̀dì ìra rẹ̀ osùmùtì ìra náà rẹ̀ ẹ̀fọ́ àfẹ̀kyẹ̀rẹ̀ sá osùmùtì afẹ́miyàn pété rẹ̀ ọ̀nà afẹ́miyàn pété bẹ́ẹ̀ bọ́ náà ni. Ìwọ́n tó mu tún yẹ wọ́n dẹ̀ sẹ́. Mẹ̀nkánná àkóhò tẹ́ sẹ́yà dì. Ọ̀dọ̀ tó lónìí yẹ kẹ̀kẹ́ ọmọ ọmọ mi yà kẹta ní à ìbírí ọmọ kọ́rọ̀. Fọ̀nì òtún ìhùn mi máa yẹ fàm. Ọ̀sẹ̀ yọrí yín sọ́nà nà ọ̀rọ̀ àrẹ. Wọ́n ni ولا تكلفوهم ما من العمل ما لا يطيقون أصوك سكروا يوين نيفا أزوم فإذا كلفتموهم فأينوهم وأما سكروا يوين نيوم ما دشوا وان هو أبطر على هو أبطر أزوم أنتم اللي أركي أعطى الأجير أجره قبل أن يجف أرقه أظن أنه قرار شوف قرار بعد أن يكهي معه لو سنتم ريركا أنتم ركاي من بات كالم من عمل يده بات مغفورا له أنا ترى أنا أنا سو ضوان أبو قروة أنا نامي ọkọlọmọ ọbẹ náà ń wéwèé wúro bí ibi ká símáàrí síjáàrí sísáàrí ìjọlúwọ ọ̀ntọ́ mori kẹrẹ ọ̀nà ẹ̀ma nyẹ tá àbọ̀ yìí dọ̀ mori dọ̀ káyọ̀ káyọ̀ nọ mọ̀tìmá ẹ̀nà jẹ́ bọ̀ bẹ̀ ẹ̀rọ ayẹnẹ tẹ wọ́n afárá náà ẹ̀rọ ayẹnẹ tẹ kámẹ́rà jẹ́ ibẹ̀ fún òní yìí o. lọ́pọ̀ ntọ́ mori kámẹ́rà jẹ́ ibẹ̀ yìí ọ̀ntọ́ mori sọ̀rọ̀ lọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ nọ̀rọ̀ nyàrá iná sàábà ìrẹ̀ hàn sàá ìrẹ̀ hàn àsàbọ̀ náà rẹ̀ sáàbì ànàbùdì mọ̀ ààbò. oge lọ́kàn ní ìṣúwà lónìí tó so kọ́rọ́ tó wà nínú ọkọ́rọ́ yìí ìṣọ́ ṣọ́ ọ̀wọ́ta ẹ̀pọ́tẹ̀rẹ̀ wọn náà mẹ́tọ́ ọ̀wọ́ta lọ́kìtẹ̀ káàkiri wọ́n yóò mẹ́ ọwọ́tẹ̀rẹ̀ yìí mẹ́fà ọ̀wọ́ ọ̀tẹ̀ káàkiri ẹ̀rì káàkiri òṣùpọ̀ kì í tó wù dọ̀rọ̀ tó mọ̀rí rọ̀gẹ̀ lórí àyín sábà ọdún ma á kọ́nà tànúwọ́yọ̀ tó mọ̀rí kàyé ọ̀nà dọ́wọ́ ìjọ tó mọ̀rí tànúwọ́yọ̀ ó yà áyán kọ́nà ẹ̀ máa súnmọ́ nọ́nà ní tinubu tó mọ̀rí wọn nọ náà kàràkàrà ọ̀nà ẹ̀ máa fi dọ́ntọ́ mọ̀rí wọ́wọ́ ọmọ wa ẹsọ ntọ mori mẹrin tó ntọ mori ka ẹsọ abẹwò bi mọ a kó bá ọmọ tànáyìn tànáyìn wọn nú èrè nú èrè ka yẹ ẹ ọ̀nà àná kàràkàrà ọ̀tẹ̀tẹ̀ kàwùkàwà tànáyìn ni sábà nínú mọ àbọ̀ tànáyìn ntọ mori yìí wọ́n ẹsọ ntọ mori mẹrin ni tó ntọ sọ àwọn tó kó nù mí bá tó bọ̀ ọmọ tó kó

àgbọ̀dọ̀ lè rí ṣe níjọba kẹ́ níjọba kó kọ́lá báwọn lẹ̀ kọ́lá jọ rẹ̀ kọ́ white wing hmm? white collar job ló wà tóra in office ló wà mẹ́wọ́n mẹ́. Ibi rọ mi, ẹ máa kọ̀ dé, ẹ máa ṣe ẹ máa ṣe fi ẹ máa wà fi dé fi àdìyẹ, ibi rọ máa lọ́pì òtó wòlíì. Àbọ̀ ọ̀sẹ̀ ìsúkọ́ ni wọ́n.

akụ blọk ọba adị blọk abụzọ nọ n'ọtọ ya mi dọmọrị ya kemgbe ka a na-agba mebe tontiri nuru kama ọya ya na dịka ihe abụzọ nọ ọkụkụ tụ ma adị mi ma ajọ jizọ dị ma na lọ́tí ohun tó mú rí mi ìdíwọ̀ ya lẹ́bùn ní ẹwọ́n dúró kọ́ ìkùnrin sí ha wọ́n kó alẹ́tẹ̀ mọ́ kàmá rẹ̀ bá ọ̀tẹ̀ mi ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní esu dà fún tiẹ̀ tẹ̀ mi àmà rẹ̀ bá ọ̀tẹ̀ mi ẹ̀mí pa kọ́kọ́rọ́ ní wọ́n kọ́ra àlẹ́ yẹ ohun tó mọ̀ nínú mi ọmọdé òsìlè yé yìí ni ọmọdé ọ̀fáyẹ́dé òsìlè yé yìí àmì àwọn tó mọ̀ nínú mi sáàdùn náà bó ní mohamed an bọ́ kama yi nìka o n tó musulmi sallam ìjọ ti fa níbi da'ud ọkà yìí kánà ya akulu min amali yadi a níbi da'ud daba náà rí inú kọrọ bọ tán inú kọrọ ó kọrọ bọ tán láti ń tó musulmi. ìdí yàrá kan ní sí khalifa nyara iná nana síjọba islam yẹ tẹ́lẹ̀ mẹ́ẹ́. wíkà yà àjà yà ẹ̀sọ́n dáyọ̀ náà kà á nìkà yìí wàlọ́wọ́ àná àlà kọ̀rọ̀ àmàna wà tàkà lọ́fàtàna àlẹ́ yìí barakàtì mina sàmà àyẹ̀wò à. ayé nìkà àmì kúrẹ́ nà ẹ̀kúrẹ́ yìí jẹ́ ọ̀nà mọ́ni fẹ́ sàbọ̀ ẹ̀nà yà nìkà nà ọmọ rí yìí o dẹ́nyẹ̀ wọ̀ yẹ nà ọmọ rí yìí. dɔnku mu yɛn tsi di hɛhɛ wa hore bɛɛ ba dɔnku ku di hɛhɛ wa hori nuhu ne te dɔnku ku yɛ ìdè náà mo ní kàn ɔbɛ ɔbɛ ɔbɛ hɛ ìjọba islam náà inú mi náà inú mi alikalifa tó xaami khalifa gɔwé omar bin abdulaziz radiallahu anhu omar anadozi abdulaziz ọ̀rẹ́ ọmọ bin abdulaziz ọmọ ìjọba kúrókò mọ́rí ìrìnrẹ̀ sun iná kaka ní owó ewu rẹ̀ o thirty thirty months ọjọ́ ìbá fi ẹ̀ lọ́wọ́ ẹ̀rọ ayé ẹ̀rọ rẹ̀ yìí péré lọ́nyọ̀ ẹ̀ thirty months sọ́nà lọ́nyọ̀ ẹ̀ lẹ́hu ní thirty centuries ọ̀nyọ̀ ẹ̀ lẹ́hu ní ìrọ̀lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ní olùhùrẹ̀ ọ̀. رضي الله عنه رضي الله عنه اطلق الجبري عمر بن عبد العزيز ọkụ ekweghị zaka atụgo inu mana ọba anyị zaka ọhụrụ ene kwụdọkọ na anyị zaka dị ka zi ya mara ọkụ ekweghị zaka atụgo ini asanat na islamiyya dọ́kà nọ ìṣòro sì yé bẹ́ẹ̀ ìdíje kò ló sì yé ọ̀yìn náà lómi ka àgèzà kẹ́tù lọ́sìn tó wọlé yìí bí àwọn ọmọ náà ọ̀yìnbó wọn ni kọ̀ọ̀dọ́ náà wọ́n sá ọmọ tí ní èrú sọ ọ̀yìn náà máa mọ̀rí ka àgèzà kẹ́tù ọ̀bí ní bẹ̀tìmá mùsùlùmí ọ̀bí ní tẹ́jọ́rì tẹ́jọ́rì ọ̀ ìjọba islam abala marota lisutelewa inyi likunyawa kuroti enyi likunyawa kunye bete ini islamic empire ini jọna ni mara ka awa ha ebire ijọba ọyị mẹtụrụ siri dị naijiria wee siri akara ya ebire ijọba ha kụrụ ha yi nation mmebe ndị ya china ɛdi na yi kele edzɔba ɔyɛ mɛtɔri ire china yɛ so kɛnɛ akaya yɛrɛ gbolo islam anu jɔlɔ tɔ lɔsɛ nijɔnɔ islamic empire abɛhɛ pisi ɛnyɛ afɛtɛ bɔn bɔn tó nɔɔzi zi abɔn ma kɔnɔ ɔta kɔnɔ abana wusa bi nhyɛn wa piti ɛna ɔno konya na wakɔ silasi wuto wuli abana yɛ nisa akɔra ɔbɛ abana ne yɛrɛ nɛ ɛna ɛnya wunya nɛ ɔbɛ asɛsɛ ne na bɛ ɔbɛ da mɛ yi wa ho ni treasure islam. Báyọ̀ abuja mu ɔne risɔ nɛ ɛnɛ ɛnyɔ nɛ ɛnɛ ɛfu ba nyɔ nɛ ɔne ɛnu so paa na atɔra ɛsɔ paa yi daa ɔ wɔn atɔra lati o tó wòle yi tiɲɛ na mɛni. ɔbɛn na bɔlɔ si da mɛ ŋmara yi wa ɛdɛ kuro no si ɔmɛ ma ni ma bɛ sɛn. dɔmɛ dɔmɛ dɔmɛ homse nika o ogbo no naanị he percentage ama wa ho ma ozo mori one percent ɔgye ho ma one percent ɔba ho ma dogo kɔ mori dɔwɛ kita nkɔ na eya no hɔ ɔgye hɔ ìdí ìkórè ọlọ́wọ́ wò ká yìí ànyẹ aláàkọ aláàkọ tó ní wọ́n sí ìkọ bẹ́yìn náà ìmán wọ́n rìzkì wọ́n bẹ́yìn náà fàhàrù káàtì káwé. ọlọ́wọ́ wò ká yìí ànyẹ connection ànyẹ ìkọ̀gẹ̀ anáyìn náà ká ní ọ̀yẹ́dọ̀wù yóò mọ̀rí onírì ìzé onírì ọ̀yẹ́bẹ̀tì bá kéré anáwó sábà tì bá kéré ọ̀bọ̀wọ̀ wọ̀ yọ̀ báyìí ká yan ipò gẹ̀ náà iná kẹ́kẹ́ ní ìmánì ìgbà tí ọ̀sán ẹ̀tẹ̀rẹ̀ èsì tí a bọ̀ náà ta ìdí ẹ̀kọ́ àwọn ọlọ́kọ́ náà gbọ́dọ̀ mọ̀ ní oòrùn rẹ̀ ooo yìí náà gbọ́dọ̀ mọ̀ ní oòrùn nínú àlùjẹ́ nínú ọ̀rọ̀ kàlùjẹ́ nínú ó ihu náà ó kọ́ ihu ọkwa yiwe nwụfa wàá rụta na jere ogbori aka esu tọnọ ụgbọ bụ ntụ ogbori sọlọ lọrọ sọlọ okwu ọma ntete baka ọrụ pan lọ ntụ ogbori ka kwụsala ya ọ na ọkwụsala ya ọna ya ikwe na ya ka ọ dị ọnụ abụọ ịrịsa ya dị ntụ ogbori na ya ìjẹ́ ìṣẹ́sọ́lọ́ ní tó múlò ọkú yòókù automatic ṣẹ̀fà ọ̀bọ̀nà òyìnbó ọ̀bẹ̀ automatic ọ̀nà tó múlò ọkú sọ́lá rẹ̀ àjẹ́mà àbàntàrà ọ̀rọ̀ slọ́tì tó múlò nìyí. dáì ní dáwùlà islamiyya dáì ní dáwùlà islam ọ̀nà ẹ̀yìn ló sì kò nyẹ́rẹ̀ ní kúrè. ó mà kìí ṣe ló sì yẹ nìkan ó gbọ́ ẹ̀kọ́ náà àná ọ̀jọ̀zọ̀.

لفتنا عليهم بركات من السماء والأرض أمري أكادك أكور أكورن إن أكورن أمري جوتا أبر أبر كرام نبي هود أبر نبي صالح أبر نبي شعيب أبر نبي لوط أبما أبري أنا سيدك يا متون ده دون ينو أمري مين يا وهر أمري لا إله إلا الله وأن لو استقاموا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا يا إيه جاتر يا أمري أمري بنا نكيد هتايو يزيدوا عن الكابو مجتاي لأسقيناهم ماء غدقا دون أمري بنا نكيد هتايو دون أمري بنا نكيد هتايو anekore ne ɛyɛ ne dɔ dɛbi yɛ ŋmɛhɛ n'ɔbɔ yi lafasa hana alayhim barakate mina sama ayi wala ara do n'ɔbɔ yi do ni yanni nuzan de bari ka hɛtɛ yi wa hore bɛɛ ba ati hore wɛtɛ ize ɛɛ bɛɛ ba de eti hɛtɛ ize hore wɛtɛ da ko fɛ ìrẹsọ yìí bí barakati iman wọ́n tọ́kùwà ìrẹsọ yìí iman ọ̀rọ̀ ló wọ́pọ̀ ìdè bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ẹ̀hẹ́ ẹ̀yẹ níbi rẹ̀ only the biggest industry right here for am the biggest industry in the whole africa àwọn ẹni wọn jẹ́ àkúta ẹni industry ni wọn jẹ́ àkúta iná àbá iná àbá africa ẹni rìhì kọ̀ọ̀rọ̀ ẹni wọn jẹ́ àkúta iná àbá africa ìdí bá yà yìí ìdí òmìnira bá yà yìí ìdí bá yà yọ ìdọ́ yà yìí oní èyí sùkú àwọ ọmọ pípẹ́ ọ̀tẹ́ mọ́ọ̀dì nítorí èyí sọ ọ̀pọ̀ àwọ. kílásì nítorí ọmọdé yìí abẹ́rẹ́ àbáyọ̀ náà gẹ́rẹ́ mọ́ ire abẹ́rẹ́ àbáyọ̀ gẹ́rẹ́ mọ́ ire. الله bari gɛrɛ ma yɛrɛ i bɛ ɲuman قلوب الملوك في يدي وإن العبادة إذا أطاعوني هولت هولت قلوب ملوكهم عليهم بالرأفة والرحمة وإن العبادة إذا أصوني هولت قلوب ملوكهم عليهم بالنقمة فسموهم سوء الأذى فلا تشغلوا أنفسكم بالدعاء على ملوككم ولكن اشغلوا أنفسكم بذكري والتقرب إلي أكفكم ملوككم أو كما قال سبحانه وتعالى إن حديث القدسي الجليل ومثل نمرة جيني ملي حديث انتم مريسا أما كاين بريه أما زي بمضان المعجم omori ọ̀kà yìí anàlọ́ ológun omori máa líkùn mún ọ̀nà omori ẹ̀lẹ́gbọ́ yìí lórí òyì òyì ẹ̀ máa ṣe ẹ̀rọ náà rọ́bà rẹ̀ jìnnà ọ̀nà omori ògùn yìí lórí òyì ọ̀nà wọ́n máa líkùn mún náà abẹ́ nàbẹ́ yìí lábọ́ yìí lórí ẹ̀rọṣẹ́ ẹ̀ ọ̀nà omori ẹ̀nà lè bò yìí lórí ẹ̀nì kulubun muluki fi yẹn abẹ́ nàbẹ́ yìí ɛna bɔ hinɛ yɛ sɛ ɛbɛn nana so kata rɔ yɛ sɛ omori ka yɛ nini ɔyɛ no wɔna omori ayɛ nini ayɛ ɔmo na asi yura yɛ ɔmo na asi yura so omori kɔ yɛ no wɔna omori aka ɛni kyesɛ ɔkɔ yɛ no wɔna wɔ inam ibada omori ɔka yɛ avanini ɛna bɔre yam ìdá àtàwọnì ìjẹ́ nẹ́ẹ̀sà àtọ́ náà mórí hawwatu kuluba mulukihim alayhim birrafa warrahma dɔɔni maayɔ oyinɔ yɛ nini ɔdɔ bi jɛ nini ɛnamafɔ katɔrɔ wɔkura wɛrɛ so dɔɔni maayɛ nini rɛwɔrɔ wa dɔɔni maayɛ nbɔnwɔ ayi kawana dɛ ɛyà mɛ wa mɛ mɛ mɛ lɔtɔntɔn bɔ yi nini bẹ̀rẹ̀ wọn. wọ́n ní ìlànà ìbáàbà ọdún hẹ́ni ní ìdá asọ́wò ni ẹ̀ bá rí bíọ́nà ó borí yìí àwọn tukulu bá mo lọ kí him aláìhìm bí nìkìmà bí nìkìmà bí nìkìmà sí wọn àdá fasamuhum su al'adá aw kama kọ. ọdún hẹ́ni ní ìjẹ́ ẹ̀ bá rí bíọ́nà ó borí yìí ayé òhìn náà ẹ̀ nìní. ọ̀dọ́bìjẹ́ nìní ọmọkẹ́tẹ́ nìní lọ́ọ̀ni bàrá lọ́ọ̀ni mẹ́kọ̀kọ̀rọ̀kọ̀ lọ́ọ̀ni bàrá lẹ́kọ̀ọ́ yóò ní wọn kàdé káwà lọ́ọ̀kúyàwó rẹ̀ kòlóògùn mọ̀lúkì sí ìyẹn ka káyẹ̀ nìyẹn lọ́la ìwọ̀n bá àbóhì àbóhì ẹni yìí mo na ọ̀nà ọ̀sán náà tako ní ìwé yẹn tẹ ẹ̀rọ màmá yóò òyìn náà yọ bẹ́ẹ̀ ní ẹ̀yẹn náà ẹ̀ ń wọ́n yọ ọ̀nà ojú kata wọn màmá yìí ní north korea ọ̀rẹ́ mọ̀ náà yọ kù tọ́ ẹ̀rí putin náà rẹ̀ kọ̀ọ̀nà ọ̀rẹ́ náà yọ ọ̀ṣẹ́ Kuti. Kuti. Kuti tọ́ amábẹ́rẹ́ fọ́ ìjọba bó rẹ̀ àbẹ̀ trump ọkọ̀nà rẹ̀ amẹ́ríkà. lọ́tọ̀ tó múlí mi. iye wá sí ọ̀rẹ́ tẹ̀. tọ́lẹ̀ china ní kàmá nínú. ọkùnrin ọmọ ọdún mẹ́ta kó lè wé ẹ tẹ́. lọ́dún mẹ́ta kó lè wé ẹ tẹ́. ẹ̀yin rẹ̀ pẹ́ẹ́nẹ́kẹ́ náà ẹni rẹ̀ wọn ni wọ́n ti rà ìrẹmọ náà yẹn ní inú bò mọ̀rí ka kàwàkà ọlọ́rọ̀ Ọkwa ọ̀pá ọlọ́rọ̀ náà lọ́kẹ̀ tó mọ̀rí akamabi north korea wa ka ma ma nyɔnyara ka ye a nana ma ne ya

ya nyiri no nenya wonye ya bukaka ya kuimitia abo inapoti lati oto mu ni omuli ọba ya ni adébí etí nyina na náà èrè omori yìí omoni nyɛ wúlé títí nyɛ ɔne yìí nà nàní omori amadá nà nọ ɔne yìí nà nàní adébí etí nyina aka náà èrè omori yìí. ọbẹ̀ ẹ̀dẹ́bí àmísì fẹ́rùn-ún ọ̀nẹ́bí lóhù ọkọ̀ náà kàáyà nílẹ̀ máa ń wọ̀ fún tó sẹ́kìrì rọ́bà kún iná òkè náà kọ̀fà yorùsí sọ́mà aláìkùn mìíràn ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. أنا بيقول لك وقلت استغفروا ربكم انه كان غفارا انا بنو كنا كاول انا مالكاي توي جيبه كومري ناني كومري ايفار بيو كنا دون جي غنو وي دون جي رو رو رو بيو رو رو رو دون جي رو رو رو انا انا يا من ما يرسل السماء عليكم مدرارا سبب يعني yàmà nga kaburo mori di tẹnsẹ na aka n'ero mori di di mistake faari di pẹ̀lú jẹ́yẹ́ òhì àmà n'ọba ọ̀hún ní wọ́n mori ọ̀dùkọ̀ mori òzòrí yẹn wọ́n ló yẹ pẹ̀lú lórí yà àbúrò rẹ̀ wọ́n rọ̀ orí ọ̀gbọ̀n hàn ọ́ ìdí yẹn kọ̀ fún ìlòkòdì ẹ̀rọ ọ́ mo kú lè fi ẹ̀rọ ìjọba ọ̀rẹ́ mọ̀ọ́nù ẹ̀ ẹ̀ abẹ́rẹ́ kìlọ̀ wáyà. wakurehi yurisil samaa alaykum midra wa yumdidukum biamwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara anyi bere misere boro abi bi ezuna bi omori ni kebe kene e pon ma ya ya bi go ha kebe di di guna yàtí ìwòrò ọ̀sẹ̀ kẹ́lẹ́ ti dìbì ìhúrọ̀ wọ̀ ankọ̀ máa nà yà oṣù kaba yìí olóòna tó wọlé yìí kàwọ́rọ̀ àdọ̀wọ̀ ọwọ́ àbọ̀ ìsọ́nà àrà àdámẹ́hẹ̀ ọwọ́ ọ̀dọ́rọ̀ àdọ̀wọ̀ àbọ̀ òmùrí èkú nù nàrà. lẹ́nu bí wà ọmọ náà ìwọ̀n wọ́n lè mọ́nà yìí wọ́n yóò dídí kúndé dɔrɔ kɛ dɔɔ yi wɔn no kata irɔ yi kɛkɛ yɛ fɛ yɛ wɔn ni ɔrɔ yi kodi yɛ fɛ yɛ wɔn ni. ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ويجعل لكم جنات أبدا ما نتوبري ara wọn ni mẹta mẹkọ mẹ lọmọdé mẹkọ mẹ ààrẹ ayẹ mẹ ọgẹrẹ bẹ nígbà náà gbowó hàn ayẹ mẹ ẹ̀rọ ẹ̀rọ yẹ sáyẹn lọ́nà wà tẹ̀tẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ní mẹ́rin bó wà ní ara rẹ̀ tuntun náà rẹ̀ mọ́ mi plọt tó mo ní mi ọ̀rọ̀ ọ̀rọ̀ gẹ̀dẹ̀ èlò ní sinna rẹ̀ ní mẹ́rin dé mi wàjà lakum jẹ naasin yàá bá pọ̀ ìdè ìbọn náà adúlé tuka yẹ wàá nà ẹ́ tuka.

nínú ẹ̀sọ́ kan ní ní apẹ́jú rẹ̀ a ní ìmú ìdájí àtúntà rẹ̀ wọn náà bẹ́ẹ̀ yìí kọ́rọ̀ mo kì í máa mi dán náà yẹn náà yẹ ara dráì tèké ọ̀nà ara dráì ọ̀ dráì mi náà ajá kùtà yà rẹ̀ bí ní flat tire yẹ wà ní spare tire ẹ̀rẹ̀ yà dẹ́nu àkókò jẹ dáàtò tire náà a ah, basa oke ne kaba ba ba ba ba yɛ ma dɛm akoko jɛ udi ɔnyala ɛdi a ɛka ne wa na lɛbi a na ekura ma mi pɔtɔ ɛbɛ egbere wa awɔ de ya mɔ kari na kaka na ada ɔnurozi ujo nene ɛbi a pɔtɔ ntomu yɔ ɛbi a yɔ pɔtɔ ntomu yɔ. ìjẹ́ náà n'aka kẹ́rin náà kan náà àbá òrùjọ́ ìjẹ́ náà ọ̀nẹ́ ọ̀nà náà ka kẹ́rin ìjẹ́ náà ọ̀nẹ́ kọ̀ọ̀nà bíi ka ọ ìdìrí e e na ebìrí piri kọ̀ọ̀bọ̀ náà ọrụ bẹ́ èkì ìjẹ́ náà ogogoro rẹ̀ èrò tó gbòòrò fà. ogogoro

ọ̀rọ̀ yìí dùn omúlò ọ̀fà yà rẹ̀ omúlò ọ̀fà yà rẹ̀ omori inú ayé àwọn àdìm ẹ̀yàn náà ju yìí wọ́n àyẹ̀ nkátá náà bá yìí kiri nẹ́ wọ́n àyẹ̀ nkátá waka aba na owuro de pɔmpɔ nya ɛdi kumpa ɛko na ɔdi nɔ ɛnya ɔdɔ wɔ waka akyɛ no ka ɔbɔ yɛ ɔbɔ yɛ ɔdi nɔ ɔbɔdi na ɔkɔ ka na kɔɔ lɛyi ɔhyɛ mɔrɔ dɔ ɔbɔdi ɔkɔ ka na kɔɔ lɛyi ɔhyɛ mɔrɔ dɔ ha nyɔma ni ni dɔn nɛtɛ tó na ɛka bɔ maa di ni ami ami ha miɛ e na ɛsɛrɛ ni ni dimi de kɛmɛ kaw ni ka ɛgya na tó na ɛka du ɔnɔ na ɔdi dɔ ɔbi ni akufika yɛ omori ma mɛ kaari ka wa ida sɔ alaka yiba ami tɛni kɔri dɛ ujibu dawata daayi dadaani faliya sajibuni waliyuminu bi la alahum yarsudun ɔkayɔ ntɔ omori omori omori ɔkayɔ ntɔ nika ye idɔri hami ne ho sɛ ni pe mu omori fa inni kɔri. awo ọrụ wọn omori nke ntọ omori kẹrẹ yẹ kóòlù waka ìdá nà ní omori waka yẹ kà kàáyé waka ọba sábà bẹ́ẹ̀ rọ̀ ka àná rọ̀ kọ́ ọ̀bọ̀ bí má ọrụ ẹ̀kọ́tò ló tó àmọ́ ní sọ́ọ̀mù ọmọdé kàyé ọdúnkùnrin ọ̀sẹ̀ pàṣà fọ́ọ̀mù náà sọ́ọ̀mù ìjọ ọmọ yìí bí yọ ká pàṣípìs kan pa náà mẹ́tẹ́ fún wa ìkà ó máa pa àná ọmọ mẹ́tẹ́ àwọn tó ọmọdé mẹ́tẹ́ pa yìí. ọ̀dọ̀ ọ̀láha wà á tún mọ̀ sẹ́yìn náà bẹ̀rẹ̀ ìjà wà á yí ọmọdé nìyí báà mẹ́tẹ́ fún wa ìkà ọmọdé ètò òyìn ọmọdé kàyé ìjọ ojibu da'wata da'i idha da'a ọba náà ahìn ni tóòlù ẹbí jẹ náà ọkẹ ọhìn ní tóòlù àmà wọ́n yọ wọ́n ni ṣé wọ́n yọ ní kòmórí ọ̀tún àbẹ́bí àdúgbòtúnúwàdúrà ni ọ̀rọ̀ dúgbòtúnúwàdúrà àmà ìwà náà kùmì títí nàdúrà mí nà yà ọ̀bọ̀ wù Ya kànà yà ló bẹ́ẹ̀ mọ̀lì kànà yà má yà ọ̀bọ̀ wù hà wù hà dúrà yà ọ̀mọ̀lì yìí kòmórí ara àmà kàtà kọ́ nà ètú òyì amma dama ni shart anyibo fɔlɔ ɛsɛ bi buli omori ka ye ewu na de to mohi nsọmi yɛ ɔni nani wali yi omi nu bi do ɔrɛ dɔri rɛ nilili dɔri ni ìdí ɔrɛ wa ni mìrɛ to ka Isu isu isu esu bipa ni ma wɔ ma mɛ jɛ bɔ ne tɔtɔ ayi aso yi mi do adi mi rɛ ka ɛhɛ inu yi to omori yi ono omori ka ye no n'ohi da ɔnyara ɔni nana kéèyà máa ń bí yẹn fẹ́ sẹ́kàndó òmòrì ayé òmòrì ìdè ní òmòrì ọ̀rọ̀ ń tọ́ni ká yìí sí yẹn yìí bá tọ́ yà wọ́ yà pẹ́ sẹ́bẹ̀ ká yà bá wọ́. iná tó òmòrì òjì ọ̀nyára sọ́ni ẹ̀sẹ̀ jí ibú li. wọ́n máa ká ìka ìyá máa nà mẹ́fẹ́ bí àmàdúrà òròyìn sùúrù yà sẹ́. kí n sábà bẹ̀ka dú ọ̀dọ́ yàrá mẹ́fọ́ lèdè yàrá mẹ́fẹ́ dú àtúrà àdúrà náà bọ̀ sókè tóbi owó wọn máa ká nìkan yìí ẹgbẹ́ wọn ní ìrẹ̀ sọ ọmọ ní ilẹ̀ tẹ́tọ́ ọba ẹ̀kọ́ tó dọ̀rọ̀ òmùlẹ̀ náà wọ́n kúgbọ́ abẹ́wẹ̀ wọn náà ayé rẹ̀ yìí àmà ayé rẹ̀ yìí òmùlẹ̀ náà wọ́n sọ kánà kó sí òmùlẹ̀ náà wọ́n kó sí kánà kó sí ọ̀kú kọ̀ rẹ̀ wọ́n sì kó sí ọ̀sẹ̀ w dọ́rọ̀ rẹ láti ọ̀sẹ̀ dọ́rọ̀ rẹ sóyè bọ́ mẹ́tọ́rọ̀ ìdọ́wọ́ yìí àmì ìjọ ọba kíza ni hẹtẹ́ yìí òmùdí ọba yìí kata yà bá bọ̀ kọ́ àbọ̀ àti ìka ẹsẹ̀ mu kabọ̀ kánà òmùdí ọ̀nà náà yìí òmùdí ọ̀nà náà yìí ni òṣèṣe náà ti tẹ́lẹ̀ òṣèré yẹ nẹ́nẹ̀ òṣèré yẹ ọdún òṣèré yẹ rúra òṣèré náà òṣèré ọmọlì nọbọ esere inúbọ yẹrẹ tu esere inúbọ nura tu esere inúbọ sẹnẹ akarẹ tu esere inúbọ sẹnẹ ẹmakarẹ obìnrin sẹlẹ inúbọ àbà sẹlẹ inúbọ àjẹnọ sẹlẹ inúbọ àbúnà òpìtì ọmọlì wọn mọlẹ sẹlẹ lẹyìn sẹlẹ ihun ọhún bẹ wọn ọwọ taa nọbọ àti tu ẹjẹtẹ nọbọ wà fà ẹ alahumma rinna hapa hapa wọn bọ kọ nẹfẹ báyìí. وارنا الباطل باطلا وارزقنا اجتناب اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سفاتقا كجبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واشرب خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السجو إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحم فإنك بنا الراحمين ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا ارحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا وعائلنا ولا تؤل علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا برحمتك يا ارحم الراحمين انك لا قديم قدير اللهم يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا صريخ المستشرقين يا قياس المستغرقين يا كشف السوء يا ارحم الراحمين يا مجيب دعوه المضطرين يا إله العالمين بك ننزل هوائجنا وأنت أعلم بفقدها بك ننزل هوائجنا وأنت أعلم بفقدها بك ننزل هوائجنا وأنت أعلم بفقدها اللهم اقض هوائج المسلمين جميعا وهوائج الذين طلبوا منا الدعاء وهوائج الذين وأدناهم بالدعاء برحمتك يا الراحمين انك لنا تصرف القدير اللهم اغفر لنا ولابائنا ولامهاتنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الاحياء من والاموات برحمتك يا ارحم الراحمين انك لما تشاء قدير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وألهقنا بالصالحين يا فعال فعلا لما يريد اللهم جل اخر كلامنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم Thank you.